بسم الله والحمد لله والصلاة والسلام على من لا نبي بعد محمد بن عبد الله وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo àwa mùsùlùmí ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sórí ìkànnì wa Ta'alim TV. mo sì kí wa káàbọ̀ sórí ìdánilẹ́kọ̀ọ́ wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni kí Allah kó wa yọ ẹni tó ń forí rọ ó ń forí rọ ẹni tó ń fárígá ó ń fárígá Allah subhanahu wa ta'ala yóò ṣàánú wa. kí ẹnìkan kí ẹnìkan tó ń rìn lórí ọ̀rọ̀ ìfẹ́ kí orí rẹ̀ tó má mì yóò lágbára yóò lágbára wàyí èsì ọ̀rọ̀ tí à ń fọ̀ bọ̀ òun ni kí ni àgbọ́yé déédéé láàrin àwọn ìyàwó kí ni àgbọ́yé àṣẹ tí Allah pa pé kí ọkùnrin kó ṣe déédéé láàrin àwọn ìyàwó rẹ̀ bóyá méjèèjì bóyá mẹ́tẹ̀ẹ̀ta bóyá mẹ́rẹ̀ẹ̀rin ìjókòó eléyìí ni episode forty four tí n bá ṣe mistake ó ní episode forty four lórí ọ̀rọ̀ ìfẹ́. ní àná akúkú láǹfààní láti ka ááyà kan nínú sóràtù nìsà nínú sóra ànìsà. Quran chapter four ayah one twenty eight. a fẹ́ tẹ̀síwájú ní alẹ́ yìí ṣùgbọ́n a fẹ́ dọ́gbọ́n pé àkíyèsí wa sí kókó ohun tí a sọ ní àná. ẹ rí i pé. Aya tí a kà ní àná ó ń sọ nípa pé bí obìnrin kan bá ń páyà orí kunkun tàbí ìkẹ̀yìn sí láti ọ̀dọ̀ ọkọ rẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ fún àwọn méjèèjì pé kí wọ́n ṣe àtúnṣe láàrin ara wọn àtúnṣe sì dára jùlọ wọ́n sì ti fi ahun àti ọ̀kánjúà ọ̀kánjọ́ àṣìṣe sínú ẹ̀mí ènìyàn tí ẹ bá ṣe rere tí ẹ sì bẹ̀rù Allah dájúdájú Allah ni alámọ̀tán nípa ohun tí ẹ̀ ń ṣe níṣẹ́. àwa sọ pé àyà yìí ó sọ̀kalẹ̀ nítorí ìyá wa Sáúdà Sáúdà ok alọ́sọ̀kalẹ̀ nítorí ìyá wa Sauda Sauda ọmọ Zamua kí aláwọ̀ kò yọ́nú sí i. òun ni anabi sallallahu alayhi wa sallam bá ṣe ìjókòó àtúnṣe àsúlù. tí aláwo ní kí wọ́n ṣe nínú àyà yẹn ànábì fẹ́ kọ̀ ọ́ sílẹ̀ ìyá wa yìí rọ́díyàláwò áníhá kò fẹ́ kúrò lábẹ́ àṣẹ ọkọ rẹ̀ ó wá wò pé kí ni òun lè ṣe ó ní mọ́kọ òun. ànábì wa ni ọ̀dà kò burú kí n fún ọ ní option méjì kó o mú kan nínú méjèèjì option àkọ́kọ́ kí n kọ ọ́ kó o kú lábẹ́ àṣẹ mi option kejì mi ò ní kọ ọ ṣùgbọ́n mi ò ní pín oorun fún ọ ìyàwó àìsọ pé òun fara mọ́ kódà ó ní ọjọ́ kan tòun tí oorun máa kun tí oorun máa kan òun ní turn by turn ọjọ́ kan yẹn òun yọ̀ǹda rẹ̀ fún ìyá wa Aisha radiyallahu anha nínú hadithi bukori àti hadithi Muslim tó wá lórí ọ̀rọ̀ náà. wọ́n fi rinlẹ̀ wípé nítorí ọjọ́ orí ni ànábì fi gbé ìgbésẹ̀ náà nítorí ọjọ́ orí ni. nínú ìtàn nípa ìyá wa sáúdà ọmọ zamua rọ́dìyàlọ́wọ́ àníyá adélébọ̀ ni ànábì fẹ́ bákan náà ọkọ àárọ̀ rẹ̀ tó kọ́kọ́ fẹ́ ó ti bí ọmọ márùn fún un ó ti bí ọmọ márùn fún un ìyàwó tí ànẹ́bì fẹ́ tẹ̀lé ikú Khadija ọmọ Khuwailid ó ní arábìnrin Sauda ọmọ Zamua ìran Quraishi lòun náà o ìran ànẹ́bì náà ni òun náà ìdílé kan náà ni wọ́n. lẹ́yìn ikú lẹ́yìn ikú Khadija ọmọ Khuwailid Sauda ni ànábì fẹ́ ó sì tó ó kéré parí ọdún mẹ́ta lẹ́yìn tó fẹ́ Sauda kó tó wá máa fẹ́ àwọn yòókù kó tó fẹ́ ìyàwó Aisha radiyallahu anha. kó tó tún wá máa fẹ́ àwọn yòókù. arábìnrin ti wá pé ọmọ àádọ́ta ọdún ní àsìkò tí ànábì gbégbèsè kóun kọ̀ sílẹ̀ ó ti pé ọmọ àádọ́ta ọdún ìyá wa lo eighty three years láyé àsìkò Uthman àsìkò kìláfà Uthman ní Sáúdà tó ṣíwọ́ ọṣẹ́ kí aláọba nìyọnu sí gbogbo àwọn sọ̀hábà ní àpapọ̀ ẹ rí i pé lánàá mo sọ pé mi ò mọ ntọ́ṣẹlẹ̀ tánàbí fífún ní option yẹn nínú hadith Bukhari àti hadith Muslim nígbà tí mo padà síbẹ̀ wọ́n fi rinlẹ̀ wípé nítorí ọjọ́ orí rẹ̀ ni pé ó ti wọ fifty years. so wọ́n nígbà tó pé ńgbà tó dàgbàlagbà ó yọ̀ǹda ọjọ́ rẹ̀ fún ìyá wa Aisha ọ̀díyàlọ́hù àníyà. bákan náà la jẹ́ kó yé wa wípé ohun tó lè bí ṣé kí n kọ̀ ọ́ sílẹ̀ tàbí kó o wà nínú ilé kí n má pín oorun kàn ọ́ kò mọ ní ọjọ́ orí nìkan. mo ní ìpèníjà àìlera obìnrin ó lè bí mo sì fún wa ní àwọn àpẹẹrẹ bí àpẹẹrẹ ẹni tó bí ọmọ àkọ́kọ́ pẹ̀lú sọ́júrì ó bí ọmọ kejì pẹ̀lú sọ́júrì. bọ́ba tún bí kẹta náà tó bí pẹ̀lú sọ́júrì ó ti fi hàn wípé kádàrá sọ́júrì ló yàn nìyẹn. irú àwọn obìnrin bẹ́ẹ̀ ó súnmọ́ kí irú súlíù yìí kó wáyé láàrin àwọn àti ọkọ wọn torí pé ẹ̀rù ó máa bà á láti lóyún and gbogbo nǹkan tí èèyàn ń dá lọ́gbọ́n tí èèyàn ń dá lọ́gbọ́n sí pé kóyún mọ́ dúró kò fi ti irú wọn kò fi ti irú wọn ṣe àmọ́ pé gbogbo ọgbọ́n yẹn kò wà lórí hundred percent so medically wọ́n ti sọ fún mi pé tó o bá fi lè lóyún ọ̀fẹ́ gbẹ̀mí ara rẹ̀ ni irú ẹni bẹ́ẹ̀ yóò du ẹ̀mí rẹ̀ tọ́ba wa rọgbọ́dá sí kọ́kọ́ ẹ máa súnmọ́ kóyún mọ́ dúró no problem no problem. torí pé ogójúmọ́ tí à ń tẹ̀ wá gún nínú ayé láyé ń gbọ́n sí i. so obìnrin míì kì í sọ̀rọ̀ medical issue lọ́rọ̀ rẹ̀ òun fún ara rẹ̀ ó ti rí i pé ti bímọ èyí tó èyí bi bí yìí òun ò bímọ mọ́. tó sì jẹ́ pé wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí nínú àwọn tó ní fún ọ̀rọ̀ oorun ìfẹ́ eré ìfẹ́ definitely irú wọn wọn á mọ́ withdraw fún ara wọn lẹ́pẹ́ fún ara wọn náà máa refine from having sex. so oríṣiríṣi nǹkan ló lè fà á ló lè fà á. but kí ni ìdájọ́ tó bá wáyé bẹ́ẹ̀ tí ọkọ bá sọ pé mú kan nu méjì. tí ọkọ bá wá gbé mú kan nínú méjì síwájú aya rẹ̀ àmọ́ tí aya mọ̀ pé tóun bá fi lè mú kóun wà nulẹ̀ kọ́mọ̀ sí oorun láàrin òun àti ọkọ òun ó lè yọrí sí ìbàjẹ́ ọ̀rọ̀ wa di pé kí wọ́n tún ìjókòó àtúnṣe ṣe kíyàwó kó come out wípé tóun bá wà nínú ilé. tí kò bá máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó lè yọrí sí bàjẹ́ àwọn kan bẹ tó ga sí pé kò lè yọrí sí bàjẹ́ kò lè yọrí sí bàjẹ́ torí pé ohun tá à ń pè ní oorun ìfẹ́ yìí à ó máa ń kò ṣe kò ṣe rí gbámú pé báyìí ni gbogbo wọn ṣe rí rárá. tí wọ́n máa ń bi obìnrin kọ̀ọ̀kan léèrè nípa tẹ́sítì tó ní sí yóò yàtọ̀ yóò yàjọ́ra. lọ fi dá sí wípé ohun tó bá ṣe wẹ́kú tiẹ̀ ló dì mú nínú ìdájọ́ ẹ̀sìn lórí ọ̀rọ̀ yìí. ìyá wa sáúdà rọ̀díyàlọ́ àníyá tí wọ́n fún ní option tó sì fara mọ́ àgbọ̀rí pé ó lọ ṣèbàjẹ́ tó kú láyé àgbọ̀rí kò sí ẹnìkan nínú àwọn ìyàwó ànábì tó ṣèbàjẹ́ gbogbo àwọn ìyàwó ànábì ọlọ́run wọn èso níbàjẹ́. mo wá ń fẹ́ ọ̀rọ̀ yìí lógún sí pé ká sọ pé a wá rí obìnrin kan tí ọkọ rẹ̀ fún ní option yẹn méjì làwọn obìnrin pín sí obìnrin míì ọkà kún pé ọ̀tọ̀ ni ọmọ bíbí ọ̀tọ̀ ni sex tí ó sì ní fẹ́ kí ọ̀kan ó dì kan lọ́wọ́ tí ò ní fẹ́ kíkan ó dì kan lọ́wọ́. ààrẹ tó wọ fifty years ààrẹ tó wọ sixty years tó ga sí wípé ipò tí oúnjẹ ẹnu wà ní ipò tí oúnjẹ abẹ́ wà lọ́dọ̀ rẹ̀. bébí ṣe máa ń bébí oúnjẹ ṣe máa ń pa ni náà ni ebi tàbẹ́ náà máa pa á kàtígórì kan nìyẹn nínú àwọn obìnrin. kàtígórì míì ni àwọn tó ká sí pé ebi rẹ̀ kì í wulẹ̀ pa wọ́n ọlá pé ó yẹ kémi náà ò bímọ kí wọ́n máa pèmí níyà alágbájá ó ní gbogbo àádó ìdìmọ́kọ rẹ̀ tó sì ti bí tí ó bì í ó gbàgbé ẹnu kì í fọ́ lórí kì í dà láàmú ọlọ́run ti sò ṣe bọ́dì tiẹ̀ ní bọ́dì tó ga sí pé tí ò bá rí ọkùnrin fún ogún ọdún fọ́gbọ́n ọdún ó gbádùn kó dá oorun ẹ̀ sùn ju kí ọkọ ẹ̀ súnmọ́ lọ ẹ jẹ́ fún alápẹ̀rẹ̀ arákùnrin kan ó lóun ní ìdìyàwó ó lóun ní ìdìyàwó mo ní nọ́mbà kí ló fẹ́ fi ṣe ó ní nọ́mbà two. ó wá ní kò sí ní orílẹ̀-èdè wa ó wà lórílẹ̀-èdè míì mo wá ń bi léèrè pé ó ti bímọ mélòó ó lóun ti bímọ bíi mẹ́ta àbí mẹ́rin mi ò rántí iye òǹkà yẹn bọ̀tùkè kọjá mẹ́rin ó ti wà ní ìlú òkèrè ó tó ọdún mélòó ó ló ti ń lọ bí ọdún méjì sí mẹ́ta. ìyàwó rẹ ń kọ́ báwo ni o ṣe ń ṣètò tibí ó níyàwó òun hmm. ó ní ó ní kò ń takú síbi tóun wà kò ń sáré pé tóun bá ti sẹ́ǹdì bíìlì bíìlì owó pé kọ́ọ̀sì owó oúnjẹ rèé per week kọ́mọ̀sì dìlé kó o mọ̀ rí àláàtì ó ní ìsìwulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kó n tó kù nàìjíríà bí ìgbà tíyàn mú bí ìgbà tíyàn mú yàn tipátipá ní tó bá ti kàn rọ oorun ó ní lọ́gán tó ń bọ́ kù tó kù nàìjíríà ó ní sọ ni pé ọkùnrin ti tíráàbù báyìí táwọn gbébi tó wà ń. ó ní kódà òun gbìyànjú pé kóun mú wá ó ló ní kò ní ìdì nàìjíríà ìdáa ìwọ sáà sẹ́ǹdì owó bóbìnrin tẹ bá kàn rí ẹlòmíì tó wà lábúrọ́dù tíyàwó ẹ̀ wà nàìjíríà ń lọ́dún márùn-ún tí ò wálé ẹ̀ ní gbọ́ kọ̀ǹpléìn àfi tí ọba sẹ́ndì owó kọ̀ǹpléìn tẹ́ gbọ́ kò tayọ owó bọ́lá ń sísọ obìnrin mí nìyẹn o ṣùgbọ́n àwọn kan bẹ ìdàkejì ni wọ́n ìdàkejì ni wọ́n wọ́n ní apátáìtì fún oúnjẹ abẹ́ ju apátàtì tí wọ́n ní fún oúnjẹ ẹnu lọ. now àwa fẹ́ àdírẹ́sì iṣu àwọn méjèèjì lábẹ́ àsúlù irú ìtàn náà ibi ṣe fún sáúdà yìí àfẹ́ àdírẹ́sì ẹ̀ mi ò fẹ́ ká ká gbabẹ̀ kọjá ká mọ̀ wá àdírẹ́sì àwọn possibilities àti impossibilities lórí ọ̀rọ̀ náà ní ti kéèsì ya wa Sáúdà òun fọ́ọ̀lù sí kátígórì ẹni tó ga sí wípé oúnjẹ abẹ́ kì í ṣe wàhálà lọ́dọ̀ tiẹ̀ bó bá rí orí nu tí ò bá sì rí kò ní sunkún ẹ̀ bí aláwọ̀ ti fi ẹ̀dá tiẹ̀ nu. kí la fẹ́ sọ nípa kátígórì kejì ǹjọ́ pọ́síbù kírú sùlù yẹn ká ṣe é fún obìnrin kan tí ó ní apátáìtì fún oúnjẹ abẹ́ ju akẹgbẹ́ ẹ̀ lọ.